أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìdánilẹ́kọ̀ọ́ ìní a ṣe nínú tírà Umdatul Ahkam ní àná adúró lórí hadith Jabir ibn Abdullah orí ẹ̀ náà láti bẹ̀rẹ̀ lónìí حديث جابر وفواني رقي أنه كان يسير على جمل فأعياه أولي لوري رقمي سو رقمي تتيه واري كلمة جمل أني أرقى أبو رقمي جمل àmì orúkọ akọ ràkúnmí abo rẹ̀ wọ́n pè ní náàkọ̀ jamal orúkọ akọ ràkúnmí abo rẹ̀ wọ́n pè ní náàkọ̀tù wọ́n máa ń ṣe jamu rẹ̀ pẹ̀lú jimal jamal àbí kó ṣe jama lórí ajimal àbí jamalat gbogbo ẹ̀ pátá kò ti ogun náà ọ̀rọ̀ rẹ̀ tó ní fa àìyá ẹni pé ó rẹ ràkúnmí náà fáàrọ̀ dà ń ṣèjì bá wọn ó wá gbèrò nínú ọkàn rẹ̀ pé àbí kó wọn fi ràkúnmí yìí lẹ́ẹ̀ níbi ọwọ́ rẹ̀ àyè àrọ́dà ẹ̀yọ̀túrúkà wọ́n rọ́bàtà lánà ó fẹ́ fi ràkúnmí náà lẹ̀ torí pé kò fẹ́ fi láǹfààní fọyọ̀tìlẹ́kọ̀ olùyẹ́dà bàáìtìṣà kó fi sílẹ̀ kọ́ máa lọ gbogbo ibi tí ó bá fẹ́. فلاحقني النبي صلى الله عليه وسلم فدعا لي وضربني ولن النبي صلى الله عليه وسلم بقى دمي لجونا هو بدوا في راقمية وضربه هو أن أرى راقمنا وني وفي مقاك كري هو لوي لو في فصار خيرا لم يسر مثله ní àkúmí yẹn bá bẹ̀rẹ̀ sí rírun tí ò rìn rí torí pé gbogbo agbára rẹ̀ pátá ló padà wá ó tún wá lágbára ju bí ó ti lágbára tẹ́lẹ̀ lọ. ثم بعني ثم قال علينا لا ننسى سنة وصف جابر في بعنيه تعرفوني بوقية تعرفوني ني وقية يعني في أنبقى سنة أتما كني قيمة ràkúnmí so oníkọ́takùn pẹ̀lú iye owó báyìí láì tí jẹ́ pé jábì ni ó sùn ní ọ̀dà ilé ọ̀gá fún ẹ̀ ló ti sọ iye tí yóò rà so kò sí aburú téèyàn bá ma báwo lọ́jà ṣe rí téèyàn sì wo ibi téèyàn lè ra ọjà náà èèyàn lè ẹni tí ó ra gangan fúnra ẹ̀ ó lè dá owó lé ọ̀dọ̀ pé mo fẹ́ ra nǹkan báyìí ta fún mi níye báyìí láì sí ìbéèrè èlò ní ọ̀tà náà so oní takumi pẹ̀lú wúkíyà wúkíyà yẹn Ibn Hajar al-Asqalani nínú Fathul Bari ó ní tó wá pé láti bí fíbọ̀ ní silva ó ní arba'ina dirham dirham ẹni pé dirham ogójì ṣùgbọ́n lẹ́yìn àlẹ́sà àtẹ́lẹ̀m àbí lẹ́yìn àsìkò àwọn sàhábà dirham ó di dirham mẹ́wàá òní wọ́n ń pè ní onkiya kan nígbà tí ọjọ́ tó ń lọ tọ́jọ́ tó ń lọ àwọn tó kù tó ń lo dirham gangan ni àwọn misra so misra twelve dirham òní onkiya kan sí bó ṣe wà lónìí náà nìyẹn ó ti náà so dirham twelve méjìlá òní ukiya kan lọ́dọ̀ wọn lónìí. kúntùlá jáde bá sọ pé rárá o òun ọ̀tá imaamu al-Ayni nínú tírà rẹ̀ tó ṣe lórí Sahih al-Bukhari ó ní sábàtà anna Jabir qala ó ní rìwáyà mi pé Jabir sọ pé la bal uhibbuhu lak wípé mi ò ní ta ṣùgbọ́n máa bù wọn ni ẹni pé olóhùn ò ní ta fún alexa sallam òun bù alexa sallam ní ràkúnmí náà ni. bí riwaya mi ti imam ahmad ó ní fakaritu an abi'ahu ọkàn mi kọ̀ kí n ta fún alexa sallallahu alayhi wa sallam. ثم قال بعنيه لينا لنسى صلى الله عليه وسلم tà fún mi fàbí ìtòhú bí òkèyà mo bá tà fún alẹ́bùsà sálàm lórí price òkèyà kan gẹ́gẹ́ bí alẹ́bùsà sálàm bó ti price rẹ̀ wàtàfẹ́yìntì ìmìlánàwó ìlà àárín ṣùgbọ́n mo ti exception níbi ọjà náà ní pé mo ti tà ṣùgbọ́n òní ti gbà ń sìn nígbà tí n bá gbé ẹrù mi dé Madina. máa mú wá fún ni pé Jabir ó ṣe májẹ̀mú lórí ọjà yẹn ni pé òun ní ìwà àti gbé ẹrù tó wà lórí ẹ̀dẹ́ Madina náà kó tó di pé alẹ́sà sọ́nà máa gba ràkúnmí náà torí pé ọjà rírà àti títà ohun tá a mà ní pé téèyàn bá rajà kó sanwó kó sì gbọjà tí yóò bá wá so ìdí yẹn láti ló dé ó láti ṣe déédéé pẹ̀lú ìlànà ṣẹ̀ríà Islam so ó wá ṣe ṣọ́ọ̀kì ó ṣe mẹ́jẹ̀mú pé ó dìgbà tó ń bá gbé ẹrù ẹ̀ dé Mẹ̀dínà síwájú kí òun tó gbé ràkúnmí fún Ànábì sallallahu alaihi wasallam èyí ni pé yóò gùn ràkúnmí náà ẹrù náà tó mọ́ yóò tún wà lórí ẹ̀ òun náà ni ó gùn lọ sí Mẹ̀dínà lẹ́yìn ìgbà tó ti tà so anẹ́sà sálà ń gbà fún bẹ́ẹ̀ falamma balagtu ataitu bil jamal nígbà tá a wá dé madina mo mú ràkúnmí náà wá fún un fanakọ́dà ní sẹ́mẹ̀nà wọn ànábì sàkánná máa fún mi ní owó ẹ̀ ó pé pérépéré ó ń pèyà gẹ́gẹ́ bí wọ́n ti sọ. So.

àtúrọ́ọ̀ni màkàtúkàlì àkúdá jamala ṣé o lérò pé mo ná ràkúnmí rẹ torí àti gbà lọ́wọ́ rẹ so that lẹ́yìn ìgbà mo ti rí pé ó ti lágbára kákẹ́ ìgbà lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ kọ́ khud jamalaka gba ràkúnmí rẹ wádàrà yìí màkà owó tí mo san náà máa mú lọ fàwúwà láta ẹ̀ ó ti di tiẹ̀. كلمة ماكستك المماكسة أني المكالمة لطلب النفس أني كي ينجا قوة يديبو لوري أجانا أني وانقني مماكسة so mọ̀mákàtà yẹn ó ní ìdàkejì kéèyàn fi owó kún nǹkan so wọ́n máa ń lò nígbà téèyàn bá nájà wípé mọ̀mákàtà. So bá ràkúnmí rẹ̀ ó ti di tiẹ̀ sọ anẹ́sà sẹ́lẹ̀m ó ṣe ìbọ́fà ràkúnmí yẹn fún jáde lóòótọ́ lóòótọ́ kì í ṣe torí pé wọ́n ti rà so ó fi hàn pé anẹ́sà sẹ́lẹ̀m ti bò nìyẹn tó ní ìsìn ó ti di di so àwọn àǹfààní gẹ́gẹ́ bí a ti sọ lánàá pé a máa sọ àǹfààní tó wà lórí àdéhùn alákọ̀ọ́kọ́ ó ní pé ohun tó dáa jù fásiwájú àbí ẹni tó jẹ́ kọ̀mándà ogun ní gbogbo ìgbà tán bá rìnrìn àjò kó jẹ́ pé òun ló máa wà lẹ́yìn ṣùgbọ́n àlàáfù lónìí aṣíwájú ni wọ́n wà wájú nítorí máa wà wájú rẹ̀ lásán òun ni àwọn bíi tó bá ń dáàbò bò tó máa ti ń wọ́n máa léwu kálukú so gbogbo tó wulẹ̀ ọmọ ṣẹlẹ̀ lẹ́yìn òsùn tó ka síwájú bẹ́t anẹ́fisà sálàmù ló máa wà lẹ́yìn wọ́n ní ìdí ni pé ìntìzọ́rù lè láàjì bí wọ́n mọ ìkọ́pù yìí kó lè ma àwọn eléwo ni wọn ò ní àǹfààní láti rìn torí aburú kan tó ṣẹlẹ̀ sí wọn yálà ìtúwọ́gùn ni ò ní ò lè lọ mọ́ àbí nǹkan kan ti ẹ̀ ṣẹlẹ̀ so ẹni tó bá wà lẹ́yìn wọ́n mọ kí ni ìròyìn gbogbo àwọn tó bá wà níwájú torí pé wọ́n rìn lọ ni so ẹni ẹni tí ò bá rìn yóò bá lọ́nà yóò sì béèrè pé kí ni tí ó ṣẹlẹ̀ sí yóò lè ṣe ohun tí ó bá yẹ so ìdí inú tó fi wá lọ́wọ́ àdìsí pé ad-da'ifu amiru dhaq ẹni pé ẹni ọ̀lẹ ọ̀lẹ òun gangan ni aṣíwájú ìrìn àjò olóò ẹ̀kọ́ wà wájú mo kọ́ agbẹ́rẹ́ mi. fáyidà ẹlẹ́ẹ̀kejì ni pé àánú tí àlẹ́bíṣà àkàlà ní àti ìfẹ́ tó ní sí àlùmọ́ rẹ̀ wàṣídẹ̀tò àkọ́fìhí wọ̀lúfìhí bí àtàrí àti pé àlẹ́bíṣà àkàlà a máa ṣe ìdẹ̀kùn pẹ̀lú àánú fún àwọn sàhábì rẹ̀ nígbà tí orí jábìrì lórí ipò tó wà yìí ó ràn lọ́wọ́ alákọ̀ọ́kọ́ pẹ̀lú àdúrà àti gbá ràkúnmí ẹ̀ tí ràkúnmí náà wá tún lágbára sí i tó wá rìnrìn irú rẹ̀ tí ó rìn rí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run níbí ó fi hàn pé ó tọ́ tí a bá ń gun nǹkan ọ̀gbìn gẹ́gẹ́ bí èyí tó lẹ́mìí ẹ̀sìn nìyí ràkúnmí ni kẹ́tẹ́kẹ́tẹ́ ni a lè máa fi nǹkan ìnà torí àti jẹ́ kí wọ́n rìn bẹ̀tù kó mọ̀ jẹ́ pé njẹ́ àwọn afi lẹ́yìn ntòlè pálára ni àbí tí ó ní lára ẹlẹ́kẹ̀rin ó tọ́ fún olórí kó máa pe ìdẹ̀kùn fún gbogbo àwọn tí ń ṣe aṣíwájú lórí wọn pàápàá jùlọ àwọn tí wọn ò bá lágbára lórí wọn torí anabi sallallahu alayhi wa sallam ó rárá fún mi kì í ṣe torí pé àti rà kọjá títí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam dọ́gba ni torí pé tí ó bá mú owó tó fún jáde ó lè máa wò pé kí nìdí tí anabi sallallahu alayhi wa sallam ti fún un lówó ọ̀nà tí anabi sallallahu alayhi wa sallam gbà ọ̀nà tó dáa ni yóò tún kọ́ àwa míì tàbí àlùmọ́ anabi sallallahu alayhi wa sallam lọ́gbọ́n báwo la ṣe gbé ràn yàn lọ́wọ́ àkọ́kọ́ ni pé òwò la ṣe and then ó sì ta pẹ̀lú ìyọ̀ǹda láti ẹ̀mí ẹ̀ bẹ̀t nígbà tá a rajà òun tán afúnlówó atúnfún lọ́jà tá a rà so eléyìí yóò jókòó nínú ẹ̀mí rẹ̀ ju kákàbówó káfún lọ. náà fáìdà ẹlẹ́ẹ̀karùn-ún Oni ní pé àdìsí ó fi hàn pé tí a bá rajà a lè ṣe májẹ̀mú pé a fẹ́ lo ọjà náà síwájú kí a tó fún ẹni ọ̀rà. for example mo ta lé mo sì ti gbowó lé náà mo wá ta pẹ̀lú májẹ̀mú pé kí n tó pò nínú lé màá jókòó nínú ẹ̀ fún oṣù kan for example oṣù kan tí mo jókòó nínú ẹ̀yọ ilé náà ṣe tèmi mo ti tà á bẹ̀t ó wà nínú mẹ́tẹ̀ẹ̀mí kò sábúrú nínú ẹ̀ àbí mo ra mọ́tò mo á ṣe mẹ́tẹ̀ẹ̀mí pé mọ́tò tí mo yìí o màá kọ́kọ́ lò lọ sí Kánò àbí Kaduna àbí Àbújá tí n bá padà dé ìgbà náà ni màá gbé mọ́tò fún ọ kò sábúrú nínú bẹ́t àwọn olùmọ̀ wọ́n ṣe ìyapa ẹnu lórí ọ̀rọ̀ tá a sọ kẹ́yìn sí o ní pé àwọn kan ní kò tọ́ eléyìí ni mọ́dàbọ̀ Abu Hanifa àti Imam Shafi'i pé tá a bá ti tajà o a ní ẹ̀tọ́ láti lo ọjà tààtà pẹ̀lú pé a ti mọ́jẹ̀mú lórí ẹ̀ àbá àti ẹ̀ ti mọ́jẹ̀mú lórí ẹ̀ torí pé ó ti kúrò ní múlùkù wa ẹni pé ó ti kú ní nǹkan ní wa ó ti di tẹlòmíì. àwọn afáàmì wọn ní anáwó yẹjús ipe kó tọ́ kò sábòrò nínú ẹ̀ eléyìí ni mọ́sábà al-Awza'i àti Ishaq ó ń sì ní ọ̀rọ̀ tí àwọn afáàní ó múnádóko torí àdìsí èyí tá n kà lọ àdìsí jáde lẹ́yìn ìgbà tí anẹ́sà sálẹ̀ ń sòwò ràkúnmí tán ìgbà náà ni jáde ló máa gun ràkúnmí yẹn lọ sí Madina ẹrù tó wà lórí ẹ̀ náà òun ò ní sọ̀kalẹ̀ òun náà ràkúnmí yẹn náà ló máa gbẹ́rù òun dé Madina so tí bá jẹ́ pé kò tọ́ ni anẹ́sà sálẹ̀ ò ní gbà fún un. ṣùgbọ́n wọ́n ṣe lọ́jàbọ̀ pé tí a bá máa lo ohun tá a kà aláti máa àsìkò àbí iṣẹ́ àbí distance èyí tá a tó jọ másìkò for example gẹ́gẹ́ bí mo ti sọ sẹ́yìn èèyàn ta lé ó wá lóun máa jókòó lé yẹn di oṣù kan so eléyìí àsìkò tá a mọ̀ ni torí pé gbogbo ẹni tí ó rà ó ti mọ kí ni oṣù kan láti ọjọ́ yẹn di thirty days oṣù kan ni ṣùgbọ́n ní mo ti tà ṣùgbọ́n ìwà nù lé títí títí zéèdù ó fi dé tàbí ń bo bo dé ìgbà wo a ní àà mọ́jẹ̀mú eléyìí kò kò ṣe tó torí pé àmọ́ àsìkò tí zéèdù ó dé ṣùgbọ́n iṣẹ́ èèyàn wọ́n wá ní mo ti tẹrú ìṣùgbọ́n nígbà tó yẹ pé tẹ́lọ̀ lẹ́rú o yóò bá mi rántọ̀ kan síwájú kó tó máa wá tó máa bọ̀ lọ́dọ̀ rẹ̀ kò sábùrú lélẹ́ torí pé ìta tá a sọ pé yóò ṣe ìta àmà ni yóò ra aṣọ kan so wọ́n ní kò sábùrú lélẹ́ èyí tó jẹ́ mọ́ distance gẹ́gẹ́ bí yóò àti ṣe àpèjúwe pé ìyàrá mọ́tò wá ní màá lo mọ́tò rẹ lọ sí ibi báyìí kọ́ wá sọ ní wípé òun máa lo mọ́tò lọ sí àwọn ibì kan lásán láì dárúkọ ibi tí ó lọ eléyìn ọ̀rọ̀ kò bọ́ déédéé àyàfi ká máa distance ibi tó fẹ́ lọ kí ẹni tọ́ra mọ́tò kó náà ti gbà pé mo gbà mo rò pé yóò wá náà fáìdà tó wà ní fáìdà mi ni pé kí ni ikú ìdájọ́ lẹ́yìn ìgbà tó ṣe májẹ̀mú tó òun ó lo ó tajà tán ó wá ní òun ó lo nǹkan kan yàtọ̀ sí ọjà tó tà for example wọ́n ọ̀tàlé ẹni ọ̀rọ̀ ilé tìralé kó wá sọ pé pẹ̀lú májẹ̀mú pé ó gba òtẹ́ẹ̀lì gbogbo fóṣù kan àwọn rí i pé kì í ṣe tọ́tà gangan ni ó lò nǹkan míì ni ó lò lóde tó yàtọ̀ sí tọ́tà tó a ní àhà eléyìí ò lè ṣeé ṣe tó a pé lẹ́tọ̀ ọ̀rọ̀ àti mọ̀ra lọ́wọ́ ẹ̀ ibẹ̀ lọ́ọ̀bà ti jókòó mo lè fún ọ ní àsìkò ní ibi iye báyìí ṣùgbọ́n kí wọ́n á lọ gba òtẹ́ẹ̀lì fún ọ eléyìí ò lè ṣeé mo rò pé wọ́n á gbọ́ wáyé náà. torí pé wọ́n ní àdìsí ó fi hàn pé kò sí aburú kéèyàn nẹ́gà kó tó nà kó tó nà àbí kéèyàn sọ fún ẹni tó fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ ta fún mi kó sọ bí ìgbà ìmọ̀nyí tó ń sìn tí ń sọ pé àmì ọ̀tá ta fún mi ìyìn ta fún mi ọgbà ìyìn mi ta pátápátá tó bá ti wá pé ó ti fi bírèkì sí i yọ́wà ní sùúrù kò sáburú lẹ̀ tó wọ́n ní eléyìí kì í ṣe àtẹnumọ́ tó burú torí pé àlẹ́sà àtàndàm ó sọ fún jáàbìrì pé ọ̀tà jáàbìrì ló ń ọ̀tá àlẹ́sà àtàndàm tó sọ fún pé tàbí mi kó tó wá di pé jáàbìrì ó tà. bákan náà wọ́n ní àwọn sàhábì àlẹ́sà àtàndàm ó gbọ́ pé wọ́n ní àgbọ́yé lórí irú àwọn nǹkan báyìí ohun tó bá jẹ mọ́ òfin láti ọ̀dọ̀ ọlọ́run àti ànábì ẹ̀ àti tí è ṣe òfin gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ lórí bàríyà nígbà tí ànábì sàkálà sọ fún pé kó padà sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ òní ṣé òfin ni ànábì sàkálà fóun ni àbí ń gbọ̀n níyànjú ó ní àánú ọkọ rẹ̀ ní ṣe ní ìyá kò sí tí mo fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ so níbí kìí ṣe pé ó kọ̀rọ̀ sí anẹ́bísà sálàm lẹ́nu ṣùgbọ́n ìkọ̀rọ̀ sí anẹ́bísà sálàm lẹ́nu níbi òfin kúfùrù ni tí anẹ́bísà sálàm ṣe báyìí tọ́ wá lóòṣe èèyàn ti kó nínú ẹ̀sìn Islam omi wa tí ò mú yẹn jáde kó ẹni nínú ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí ìdájọ́ rẹ̀ ṣe rí lápèjúwe arákùnrin kan sí anẹ́bísà sálàm sọ fún pé tó ń jẹun pẹ̀lú ọwọ́ òsì anẹ́sà sálà yìí jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún ó lóun ò ní lè ṣe tó ń tún ṣẹlẹ̀ ni pé níbí ó dẹ́ṣẹ̀ ṣùgbẹ́sẹ̀ tó dá kì í ṣe kúfùrù tó ń ti bẹ́ẹ̀ náà anẹ́sà sálà tún ṣẹlẹ̀ lè ipe òsì ní lè lò ó lóun ò ní lè fọwọ́ ọ̀tún jẹun àdẹ́bìtà àtàlà ní oòt ní ilé fi jẹun náà wọ́n á ní lẹ́yìn inú kò ọwọ́ ọ̀tún yẹn gbé nǹkan míì títí ó fi fàyè lẹ̀ so ibi tí gravity ká kọ ọ̀rọ̀ sí àdẹ́bìtà àtàlà lẹ́nu tó ti burú sí nìyẹn bẹ́ẹ̀ lónìí àwọn nǹkan mélòó la kọ̀ sí àdẹ́bìtà àtàlà lẹ́nu láwọn nǹkan tá a mọ̀ ẹ́ pé àdẹ́bìtà àtàlà ń pa wá láti àtiṣe tá a sì ní í ṣe é àbí láwọn nǹkan tá a mọ̀ pé àlọ́ sọ àkànlá ń pọ̀ fún wa láti ṣe tá a ti ń ṣe lẹ́yìn ìgbà tá a mọ̀ so eléyìí olófin hàn pé ó burú kí èèyàn kọ̀rọ̀ sí àlẹ́sọ àkànlá lẹ́nu ìdí nu kan fi ní alámù látọ̀dọ̀ àlẹ́sọ àkànlá ọ̀ràn yẹn ni tí àlẹ́sọ àkànlá bá pàṣẹ ọ̀ràn yẹn ni. náà bákan náà àdìsí ó fi mu'jiza anẹ́bísà sálà hàn ó fi mu'jiza anẹ́bísà sálà hàn pé anẹ́bísà sálà òjíṣẹ́ ọlọ́run lọ́ba lódodo torí pé ràkúnmí tó ti rẹ̀ tó ṣàdúrà tó ti fọwọ́ gbà tí ràkúnmí ẹ̀ ti wà padà wà lágbára tó tún lo àyèmáyé ọdún pẹ̀lú agbára eléyìí fi hàn pé mu'jiza yìí. bákan náà àwọn àbáàní níbi kátàkárà ọ̀pá dandan kọjá pé láti ọ̀dọ̀ ẹni tí ó ta ni ọ̀rọ̀ kọ́kọ́ ti máa wáyé ọ̀rọ̀ lè wáyé láti ọ̀dọ̀ ẹni tí yóò rà náà so ohun tó kàn fẹ́ tí ta ni pé mo ta òun ní ọ̀sán yìí pé ta so ẹni tó wá lọ́jà òun ni ó wà sọ pé òun tà bí òun òun ọ̀tá. bákan náà àdìsí yóò fi bí àdìsí àsálà ṣe ń ṣe ìrànlọ́wọ́ àti ọrẹ torí pé kì í fi nǹkan kan sílẹ̀ lé láì jẹ́ pé wọ́n fi tọrẹ wọ́n wà láàárọ̀ gẹ́gẹ́ bí ẹyẹ tí ò ní oúnjẹ kan tó wà pamọ́ so àárọ̀ yẹn ni wọ́n tètè wá máa wá kíni tí ọlọ́run pèsè bẹ̀t àwa lónìí a kò pamọ́ a kò pamọ́ a kò ti rí ibi tá a kò sí mọ́ èyí tá a ti kó pamọ́ nǹkan a aka yi pé aisha ìyàwó anabi sallallahu alayhi wa sallam àti ẹ̀gbọ́n asma ọlọ́rẹ̀ làwọn méjèèjì abu huraira àbí anas àbí ibnu abbas ó ń sọ pé ṣùgbọ́n rẹ̀ wọn ó yàtọ̀ síra wọn ọ̀rẹ́ asma ó ní pé ntúbárí lóòjọ́ náà ni ó bóyá lóòjọ́. kò ní fi nǹkan kan sọ́dọ̀ títí tí ó fi sùn ọ̀rẹ́ Aisha yóò kójọ yóò kójọ tó bá wá pọ̀ yóò wá ha fáwọn èèyàn tí ó tó wọn dáadáa so níbi eléwo ni ọ̀rẹ́ rẹ̀ ló ṣe tó méjèèjì náà ni torí pé ní tí wọ́n rò ó yàtọ̀ síra wọn ní ń wò ni pé òun ò fẹ́ fi nǹkan kan lẹ̀ sùn torí kó o kúkú fi tọrẹ ntẹ́lẹ̀ wò ni pé ẹni tí ó fún kó lè jẹ́ lójú bẹ́ẹ̀ ń múlò ni pé obìnrin ni wọ́n àpèjúwe lásán ni ti Aisha àti Asma bẹ́ẹ̀ àwọn obìnrin nínú àwọn ìyàwó anẹ́fisà àtàlà àti sọ̀hábà bí wọ́n ti rí nìyẹn bẹ́ẹ̀ làwọn ọkùnrin wọn náà sì rí so léèké ìṣesí wa lónìí ó yàtọ̀. náà tí èèyàn bá jẹ gbèsè téèyàn bá san gbèsè náà kò padà lọ kọjá pé èmi gangan nínú owó yẹn lọ fún ẹni tí wọ́n jẹ́ ń gbèsè èèyàn lè ṣe wàkádà dátì kéèyàn yan ẹni tí ó bá yàn ṣe lópin ìgbà téèyàn bá ti gbàgbọ́ ẹnta mowó lọ fún náà òun náà sì ti mọ̀ pé lágbájá tó jẹ mí lówó owó rẹ̀ ni fún mi so gbèsè yẹn rẹ̀ ti sọ̀kalẹ̀ kò wá ní padà wáyé pé áà ah, tí wọ́n lọ fún mi lówó àṣùgbọ́n ni mo rẹ́ tó fún ọ lówó tó kò ní padà tó gbèsè yẹn ti kúrò ní ọrùn rẹ̀ wallahu a'lam. عن هريرة رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع حاضر لباس ولا تناجشوا ولا يبع الرجل على بيع أخيه ولا يخطب على خطبة عيد ولا تسأل المرأة طلاق أختها لتخفي ما في صحفتها ما في صحفتها حديث أبو هريرة oni pé alẹ́sà sẹ́lẹ̀m ó kọ̀ fún wa àyàbí àábìrin nìbà kí ẹni ó gbèlú mo rò pé masala yà ti sọ̀rọ̀ lórí ẹ̀ wàlá tanajash àtanajash ọ̀rọ̀ ti ṣe ọ̀rọ̀ ti rí kọjá lórí ẹ̀ ó ní pé kéèyàn nájà kì í ṣe pé torí àtìrà torí àti jẹ́ kí ọjà náà wọ́n fẹ́ni tó fẹ́ rà yọ nájà kì í ṣe kó fẹ́ rajà yẹn torí àti jẹ́ kí ọjà yẹn wọ́n fún ẹni tí ó rà nígbà míì pẹ̀lú ìpanupọ̀ ẹni tí ń tajà ìgbà míì ó lè jẹ́ pé torí ìwà abú àti ọkàn ẹ̀mí tí ọ̀mọ́ ìyẹn lè ṣe rú ẹ̀ so yọ wà lẹ́jà yẹn ní iye tó pọ̀ so that ẹni tí wọ́n ń tajà wá sọ pé ebi orí ní ìsinmi wọ́n lẹ́jà ní iye báyìí tí mi ò dá so òun náà ní mi ná less gẹ́gẹ́ bí ó ń tì tì náà lọ so ń gbẹ ló ní nígbẹ̀yìn nígbà tí ó bá rajà náà ó ti rajà wọ́n eléyìí náà wọ́n ti rí pé kọjá lórí ẹ̀ bákan náà wala yabi' ar-rajulu ala bay'i akhi kí èèyàn máa rajà lórí ọjà ọmọ ẹ̀yẹ ọmọ ẹ̀yà ẹ̀rọ nájà lọ kó ọwọ́ wa kó wa nájì sínú ọjà tí ó ń tì ń fẹ́ rà so eléyìí náà ti sọ̀rọ̀ lórí ẹ̀ wala yaqtu ala khitbati àríyìn ìnìkan kọ́mọ wáyàwó lórí ìyàwó tí ẹlòmíì ti ń wá tọ́jú ọmọ ìyá rẹ̀ mùsùlùmí eléyìí báyìí wọ́n ní hatta ya'lam al-khatibu rudda an talabi àyàfi kọ́ ẹ pé ẹni ọlọ wáyàwó yìí ó ti mọ̀ pé ẹni ọkọ̀ọ̀kọ̀ wá wọn ò gbà fún wọn láwọn ò ní fún yàwó so ó ní àti àti wá ń gbà náà fa adhaba ana wa aqtubuha kò sí kò sí aburú kémi ọwọ́ àlọ́ ńgbà náà kí n sọ pé tọ̀ èmi fẹ́ fẹ́ yàwó ńgbà tẹ̀ ti gbà fún lágbájá àbí kó mọ̀ pé ẹni ọkọ̀ wá ní oúnjẹ tiẹ̀ náà ti ní kóhun ọ̀fẹ́ mọ́ òun gangan fún rẹ̀ lólóhùn ọ̀fẹ́ mọ́ tó kò sáburú kéèyàn ọwọ́ yàwó tẹ́lẹ̀ ló ti wá níbi níbi ìbẹ̀rẹ̀ wọ́n ní hikma tó wà ń bẹ̀ torí pé tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ ó lè ba àárín èèyàn méjì jẹ́ ó lè dá ọ̀tá lẹ̀ léè tó jẹ́ pé èèyàn ti wọ inú ìwọ ọmọ ìyá èèyàn a sì mọ bí obìnrin ṣe rí lọ́kàn fẹ́ni tó bá wáyàwó pàápàá jùlọ tọ́lọ̀mbá ti fi tó nífẹ̀ẹ́ obìnrin tí wọ́n fẹ́ fẹ́ yẹn tẹ́lẹ̀ omi ìbá gbà lọ́wọ́ ẹ̀ kò nínú àwọn tó lè ní sùúrù. ìdínú tí olórin kan tó fi kọrin wípé obìnrin àtọkùnrin ọ̀yàtọ̀ bákan náà ni wọ́n ó ní n tó gbóbìnrin dé ilé oníṣègùn pé òun fẹ́ ṣe fún sorogún òun òun náà ló lọ lé oníṣègùn wípé irú tó mú náà ló mọ́kùnrin tó fi dènà lẹ́gbẹ́ rẹ̀ gbòòrò wípé kí ni ìtọ́gbò so òǹkàlùkù ẹnìkẹ́ni kejì kò sẹ́ni ọlọ́run fi irú nǹkan báyìí sí ní ara so si ọba wa di pé ọba lọ gbàyàwó èèyàn ò ọ̀tá lẹ̀. bẹ̀tí kí wá ní ìdájọ́ tó bá ti rà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èmi tí mo ti lọ wáyàwó wọ́n sì ti sọ fún mi pé àwọn ò fún mi níyàwó náà lẹ́yìn ọ̀rẹ́ yẹn lẹ́nu míì náà wá wá gẹ́gẹ́ bí irú ìṣesí àwọn haúsá lónìí tó yẹ pé wíwáyàwó ni kéèyàn gbé ẹrù àtowó lọ so tọ́ba tí wàá gbẹ́rù àtowó lọ wọ́n gbà á léyìí tó jẹ́ pé ṣẹ̀ríà Islam nígbà tó ń bá wọn kí ní túmọ̀ sí ọtí yọ̀dá ẹgbẹ́ fún un wọ́n tún wá gbatẹ́lù míì wọ́n tún wá gbatẹ́lù míì wọ́n lè gbàgbé mẹ́ta mẹ́rin so ibi wọ́n ti lòdì sí ẹ̀sìn Islam so ẹlòmíì tó gbé tiẹ̀ náà wà òun náà lòdì sí òfin Islam tó nígbà tó ti mọ̀ pé wọ́n ti gbatẹ́lù míì kò yẹ kó so tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ eléyìí mú fifty thousand wá àtàdáàkì àtàwọn ẹrù mo wá gbọ́ pé fifty thousand ló mú àìlọ́ àmú hundred thousand wá àtàwọn ẹrù tọ́pọ̀ dídú ẹ lọ wá ní ìwọlá fún <laughs> so báwo ni ìyàwó náà ṣe rí ṣé ìyàwó náà tọ́ àbí ọ̀tọ̀ wọ́n ní kò sí tó mú ìyàwó ń bí tí wọ́n bá ṣe ìyàwó yẹn bẹ́ẹ̀ ẹni tó ṣe ó dẹ́ṣẹ̀. bẹ́t àwọn afáàmì wọn ní hàdátù khutba alàlùfẹ́tìbà ó pẹ́ sí oríṣi bíi mẹ́ta alákọ̀ọ́kọ́ ìdá òdìbà kọ́pì aláwọ̀l bí mu wá fàkọ̀ fọ̀múnà láyà tó ń sọ lè kọ́pì bí sani ayé kùbà tí wọ́n bá ti dá alákọ̀ọ́kọ́ lóhùn wípé àwọn gbà kọ́ wáyàwó àbí kọ́ fẹ́yàwó so kò tọ́ lómi kọ́ wá mọ́. لكن إذا رد الخاطب على الأول فهنا يجوز للثاني أن يقتله tí wọ́n bá kọ̀ fún alákọ̀ọ́kọ́ tó wá tó níbi ó ti tọ́ fún ẹlẹ́ẹ̀kejì kóhun náà wá ẹlẹ́ẹ̀kẹta an yatruka al-khatib al-awwal al-khitba ó ní kí ẹni ọkọ̀ọ́kọ́ wá kó ló ń ọ̀fẹ́ má kẹ́lò kejì ìrọ̀ wá wá wọn ní kò sàbùrù nù tó eléyìí náà ti mú ẹnu bà ní lẹ́ẹ̀kan. náà ألا كريم àdánà sọ́ọ̀pì ọ̀hún náà yẹ zuu ok mo ti wá pé mo fẹ́ wáyàwó wọ́n sì ti gbà fún mi ni mo wá rí ẹlòmíì tọ́jẹ́ pé ọ̀rẹ́ àti aláṣùmọ́ lọ́wọ́ sọ fún mi pé mo sì nífẹ̀ẹ́ ọmọ ìwọ̀n fẹ́ wà o lọ́wọ́ ni abọ́ wà kò sí yọ̀nu lẹ́yìn ìgbà tó sì mọ̀ pé òun ti kọ́kọ́ lọ àbẹ́lẹ̀ kejì náà mọ̀ pé alákọ̀ọ́kọ́ tí tó ń bá sọ̀rọ̀ yẹn ó ti kọ́kọ́ lọ wá obìnrin náà òun lọ́wọ́ á gbà fún pé kóun náà lọ wọ́n ní kò sá burúkọ lọ torí pé ẹni kejì ó ti yọ̀ǹda fún un torí títí ẹ̀ náà ló jẹ́ ká pọ̀ sódà kò ní í dá ọ̀tá alẹ̀ láàrin wọn. bákan náà àdìsọ ni láyà tó bò rọ́jò àlàáfíà bàtì àkì kí ẹnìkan kọ́ má sọ ọ̀rọ̀ ìgbéyàwó lórí ọ̀rọ̀ tí ẹni ọmọ àyà rẹ̀ ti sọ hatta yatruka al-khatib títí fi ẹni ọmọ kọ́ sọ̀rọ̀ lálàkọ̀kọ́ tí ó fi filẹ̀ nípa òun ò ṣe má aw ya'dana lahu àbí kó fún láti àtúnṣe mo ti wá ní àdéhùn náà nìyẹn. ẹlẹ́karùn-ún idha alima annahu khataba lakin la ya'lamu hal qabaluhu aw radduhu mo mọ̀ pé bá náà sọ̀rọ̀ àti lọ ilé ilé ilé báyìí láti lọ wáyàwó ṣùgbọ́n ní tí mi ò mọ̀ ni pé tí wọ́n gbà fún àbí wọn ò gbà so ṣé mo lè lọ àwọn afáàní ń tó fẹsẹ̀ rìnlẹ̀ jù ni pé kò tọ́ kí n lọ torí pé mi ò mọ̀ wọ́n gbà fún àbí wọn ò fún lórí eléyìí kò tọ́ kí n lọ ok tó bá tiẹ̀ ńgbà tí wọ́n ní ọmọ ẹ̀yà tó bá ní ọmọ ẹ̀yà tó bá lérò ní pé mùsùlùmí so tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ pé ẹni tí kìí ṣe mùsùlùmí ni ńkọ́ báyà obìnrin ni christian ṣé ó tọ́ fún mùsùlùmí láti fẹ́ christian ó sì tọ́ fún christian náà láti fẹ́ christian so christian ló ti kọ́kọ́ lọ ṣé ó tọ́ fún mùsùlùmí láti lọ àwọn afa ìlera wọ́n ní ọmọ ìyá tí wọ́n dárúkọ yẹn ó ní al-agla èyí tó fi pọ̀ jù láàrin mùsùlùmí ni bẹ́ẹ̀ àdìsí míì wá lórí pé la yaktubu ar-rajul ala khutbati ar-rajul kí arákùnrin kan kọ́mọ́sẹ̀ wáyàwó lórí wíwá ìyàwó arákùnrin míì so arákùnrin bí kò specify mùsùlùmí àbí ẹni tí kìí ṣe mùsùlùmí tó wọ́n ní bí kò tọ́ kí mùsùlùmí ọ wá ìyàwó lórí ìyàwó tí christian ti wá. bákan náà nínú àdìsí haramu ni kí obìnrin kó tọrọ láti ọ̀dọ̀ ọkọ ẹ̀. àbí kí ó wá ọkọ ẹ̀ láti sọ pé kí ọkọ rẹ̀ ó kọ orogún òun kalẹ̀ síwájú tó fẹ́ àbí wọ́n tiẹ̀ tí wá tán ọkọ rẹ̀ pé àsìkò kọ orogún òun ìyálà kò sọ pé ọkọ ń lóríṣiríṣi láti fi pé kí ọkọ kó kórìíra orogún kó fi lè wọ́n ní gbogbo ẹ̀ pátá haramu ni torí pé ìbàjẹ́ tó wà ń bẹ̀ ó pọ̀ min tawrisil adawa yóò fa ọ̀tá láàrin obìnrin yun àti obìnrin kejì láàrin ẹbí sí ẹbí ọ̀tá wà láàrin wọn torí pé kò sí àwọn ẹbí tí wọ́n gbọ́ pé obìnrin kan láti lè báyìí ńlọ́sọ̀kùnfà tí wọ́n fi lé ọmọ àwọn kúrò ní ilé ọkọ sínú wọn dùn so ọ̀tá yẹn ti lè lọ ó lè máa lọ báyẹn tí wọ́n máa ṣàtà wàjálbí alhan wàkọ́tún risk mutallaka tí obìnrin bá ti lọ́kọ arzikì obìnrin yẹn ó ti padà sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ àmì ń pé arzikì tọ́lọ̀ ń kọ fún un èyí ni pé àtọ ọkọ ẹ̀ ni ọmọ jẹ fún un òní ọmọ fún ní wíwọ̀ bẹ̀tọ́ bá ti wá kò ní ọkọ náà tán ta ni ọmọ ṣe fún un kò sẹ́lòmíì so ẹni tí ó ṣokùnfà tí ọkọ rẹ̀ fi kọ́ lẹ̀ ó ní aburú yẹn ń bẹ lórí ẹ̀ so eléyìí ó ní alexa sanna sọ wípé bí ìgbà tí èèyàn gbé oúnjẹ tọ́mọ aya rẹ̀ ń sè lórí iná tó wá dà sínú iná bẹ́ẹ̀ ló ṣe rí kí obìnrin kó tọrọ láti ọ̀dọ̀ ọkọ ẹ̀ pé ó orogún ẹ̀. náà lánàá a sọ̀rọ̀ pé tí obìnrin bá lè sọ fún yàn pé àyàfi kí ó kọ ìyàwó tilé síwájú kóhùn tó fẹ́ tó bá tiẹ̀ wá gbà tí wọ́n ṣe ìyàwó yẹn tán so bó tí obìnrin yẹn bá tó bá dìmáàdì pé kó kọ̀ ó lè lóhùn òní kọ̀ kò sì sí ẹni tí ó lè yà wọ́n àyàfi tí ọkọ gangan fúnra ẹ̀ bá ní òun ṣe tọ̀ láàpọ̀ torí pé májẹ̀mú tí wọ́n ṣe yẹn ó lòdì sí ẹ̀sìn Islam sharia Islam so. eléyìí ó fi ìdájọ́ ẹ̀sìn Islam bó ti tò ètò ìgbésí wa nínú mujtama society wa pàápàá jùlọ ilé àtayà so àwọn obìnrin n tó dáa ni pé ó wà láàáfíà pẹ̀lú orogún wọn gẹ́gẹ́ bí àwọn ìyàwó anabi sallallahu sahaba ṣe kò wá pa dandan láti jẹ́ pé àfikún láti kún lé orogún wọn kó lé ọkọ ẹlòmíì kìí ṣe pé yọ sọ kọkọ kò sì ní pète ọ̀nà míì ní ọ̀nà ọ̀nà yẹn àwọn lérò pé ọ̀nà tó yí jù wọn ni pé àwọn kan wà tó yẹ pé jókòó lé ń pera wọn àwọn eléyìí sì máa túlé ni pẹ̀lú náà fi ń túlé kódà ti sọ pé náà so yọ lọ bá wọn pé ológbó òun òun ò fẹ́ kókó lé ọkọ òun wọ́n sì ṣe nǹkan fún un so gbé lẹ́yìn haramu nínú ẹ̀sìn Islam wallahu a'lam báàbù rìbá wà fọ́ọ̀ عن عمر بن الخطاب قال قال رسول الله صلى الله عليه وسلم الذهب بالورق ربا إلا ها وها والبر بالبر ربا إلا ها وها والشعير بالشعير ربا إلا ها وها بابي لوري ربا أتي صرف الصرف وني change and then báàbí ó ṣe pàtàkì pọ̀ ní òní bó ti ṣe pàtàkì tẹ́lẹ̀ náà ló owó wa pẹ̀lú bank rìbá ni ọ̀pọ̀lọpọ̀ òwò tí wọ́n ń ṣe lónìí rìbá ni ọ̀pọ̀lọpọ̀ òwò tí àwọn orílẹ̀-èdè àti orílẹ̀-èdè kejì ń ṣe láàrin ara wọn rìbá ni so ìdí inú tó fi jẹ́ pé ó wà very very difficult láti kúrò nínú ìbá yẹn títí ọlọ́ba kò yẹn yọ torí pé bí wọ́n bá ṣe báńkì tí wọ́n fowó sí ìtúwọ́nṣe nìyẹn and then orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣe nǹkan fún ọ nínú owó náà ń táwọn náà ń ṣe nìyẹn bó láti fẹ́ bọ́m̀bẹ̀ àfi tá a bá wà ní abẹ́ ṣẹ̀ríà Islam so kí ni rìbá àríbá kẹ́nìmà rìbá ní èdè arab ó ní èlé àzíyáda ọlọ́ni fáyidà anzalna àríhà lmá ihtazzat wa rabat tí a bá sọ omi kalẹ̀ láti sánmà tó sọ sórí ilẹ̀ ihtazzat ilẹ̀ yẹn yóò mì yóò yanu wọ̀rọ̀bà ìntẹ́ wà lulẹ̀ yóò wà lékún so níbi kẹ́lìmà rìbá ó wá níbi pẹ̀lú èlé ṣùgbọ́n rìbá ní èdè ṣẹ̀ríà oníkéyìn fi kankan lé orí òwò pàtó torí ìdí pàtó èèyàn fẹ́ rajà ń sìn lọ́pọ̀ ọgbà nǹkan méjì la máa ń ṣòwò lé lórí ẹ̀ yálà tó jẹ́ pé nǹkan àǹfààní àti owó àbí kọ́ jẹ́ pé nǹkan àǹfààní àti nǹkan àǹfààní so yóò láti jẹ́ pé ohun tá a fún yàn àti ìdágbà ká wá fi nǹkan kan lé lórí èkejì ìgbà míì ó lè jẹ́ pé nǹkan kan náà ni wọ́n for example omi lélẹ̀ ó kọ́ rẹ̀ natun eléyìí faro mo wá ń fẹ́ faro mo eléyìí fẹ́ natun mo wá ní iye báyìí lọ́sàn-án ó fi kún owó tó wà lórí títèmi báyà hundred hundred naira ni wọ́n ń tà wọ́n á ní tó bá fẹ́ faro one fifty lọ́sàn-án so now ní ìsìn lóòótọ́ lóòótọ́ àtẹ̀lé mẹ́tẹ̀ẹ̀mù òní pé kí n fún ọ kí n gbà ṣùgbọ́n èyí tá a ti kún un torí kíni èlé ni rìbá ni nígbà míì kan pé nǹkan oríṣi méjì ni but the same thing ni wọ́n for example ẹ̀wà funfun wà pupa wà ṣùgbọ́n gbogbo wọn kọ́ wọn kíni ẹ̀wà ni wọ́n kọ́lọ̀ nìkan lọ́dà wọn yàtọ̀ kí n wá ní ẹ̀wà pupa àti ẹ̀wà funfun èmi wá ní ìdí ẹ̀wà funfun mo wá wá ìpẹ́tọ̀ mo fẹ́ gba ẹ̀wà funfun lọ́dọ̀ rẹ̀ wá ní ẹ̀wà funfun múdù kan múdù méjì ní fi ní pupa so èlé ni tó bá tiẹ̀ wá tún jẹ́ pé ń tún wá gbà di ìgbà míì ẹni pé ń gba ẹ̀wà funfun lọ́dọ̀ rẹ̀ múdù kan ṣùgbọ́n tí ìgbà tí ń bá dá padà o ẹ̀wà pupa ní mú wá lẹ́yìn oṣù kan àbẹ́ ọ̀sẹ̀ kan fún múdù méjì so rìbá méjì lọ́wọ́ àmì òbí rìbá alifọ́blù ẹni pé a fi a fi àjùlọ lórí ọ̀kan àti rìbá alẹ́síà èyí ni pé èyí tá a fi nǹkan kún torí àsìkò torí pé kì í ṣe ní ìsinmi máa gba ẹ̀wà ti eléyìí ó máa tó lẹ́yìn oṣù kan àbí ọ̀sẹ̀ kan ìdí ẹ̀ la fi jẹ́ kí ó lé bọ̀rọ̀pá gbọ́lé yìí a kí ni ìdájọ́ rìbá ìdájọ́ rìbá haramu ni gẹ́gẹ́ bí tíra ọlọ́run àti sunna alexa sallam ní ọ̀sẹ̀ ìlú wa ọlọ́run ní wa ahalla Allahu al-bay'a wa harrama riba ọlọ́run bá ṣe títà kára ó ṣe lẹ́tọ̀ ó ṣe rìbá ní haram ṣùgbọ́n àlàyé lórí àwọn àyà alukur'an tó wá nínú rìbá àbọ̀wàmúwa ní àkúnrẹ́rẹ́ àgbẹ̀wò lóníwájú bákan náà nẹ́tà kálám ka rìbá kún kàbáyà ó kà kún kàbáyà ẹni pé ẹ̀ṣẹ̀ tó tóbi torí pé àlẹ́sà sálà sọ nínú àdìsí ti jáde gbà wá pé láàánà rasúlù lọ́yìn sallallahu alayhi wa sallam وشاهديه وقال هم سواء ẹni pé anẹ́sà àtẹ́nà ó sẹ́bilé ẹni tí ń jẹ rìbá àti ẹni tó jẹ́ wákìl ẹni olùránṣẹ́ lórí rìbá náà wàlkátì àti ẹni tí ń kọ́ọ́lẹ̀ tí ń kọ rìbá sílẹ̀ òun náà ó ní ìpè lórí ègbé. E wàṣáàhìdẹ́yì àtàwọn tó jẹ́ witnesses lórí ọjà tààtà lórí ìrìbá àwọn náà ìgbé náà bá wọn wàkọ́ọ̀dá ẹlẹ́sìn àtàlà sọ pé hum sawa bákan náà ní gbogbo wọn so eléyìí fi pé ìrìbá kàbá ìrìn bákan náà al'umma anabi sallallahu alaihi wa sallam pátá wọ́n fẹnu kò lórí pé rìbá haram ṣé rìbá yìí sí ọ̀wọ́ ọmọ islam nìkan náà ti sọ́dọ̀ iná ti ṣe haram àbí àwọn ẹ̀sìn tán wá síwájú islam ṣé haram ní rìbá náà àwọn afáàní nínú ẹ̀sìn nasara àti yahud rìbá haram ni kódà nínú àwọn ẹ̀sìn yahud àti nasara ìjìyà tó wà lórí rìbá ó tún fẹ́ ju ìjìyà tó wà nínú Islam lò alákọ̀ọ́kọ́ rìbá nínú ẹ̀sìn Islam abin Quran tó ń fún wa nírò ní báwo ni rìbá ti rí nínú Yahuda àti Nasara àyà ọlọ́run tó ní yẹsàlúnàká mẹ́ta òhìnnà lahum ọlọ́run ọba láti ìgbà tó ti dá ànábì Adam àti Hawa alayhi masalatu wasalam àti àwa ọ̀rọ̀mọdọ́mọ rẹ̀ ló ti ṣe ẹ̀tọ́ gbogbo tó bá dáa ló ti ṣe lẹ́tọ̀ọ́ fún wa ó sì gbogbo àwọn nǹkan tó bá burú ó ṣe ní haram fún wa torí pé ọlọ́run ká gbé nílé ayé ṣùgbọ́n rìbá kò ní jẹ́ kí agbélé ayé pẹ̀lú rọrùn torí pé àwọn tálíkà àwọn ni wọ́n máa ṣàkóbá fún yóò sì máa dọ́ta lẹ̀ báwo ló ti lè ṣàkóbá fún tálíkà ṣebí tálíkà ní jẹ gbèsè tí san àìbẹ́ẹ̀kọ́ ni olówó jẹ gbèsè kò ní lè san rárá àfi tálíkà nígbà tí ń bá wá jẹ gbèsè tí mo dá ọ̀sẹ̀ kan sí ìlé san tó wá ní ìmọ̀ kí n fún ọ lówó rẹ àbí kó o fún mi ní àyè sí kí n wá fún ọ ju bí owó rẹ ti wà lọ one hundred thousand ní mọ́gbà fún ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan wá tó ní ò one hundred thousand ọ̀sán lọ́wọ́ ní ń lọ lára bí ọ̀sẹ̀ tí ń bọ̀ ṣùgbọ́n ní ìpín owó rẹ̀ ti lé ó ti di one hundred and twenty thousand. tí ọ̀sẹ̀ yìí bá tó tó tí tó lè rí san ọ̀sẹ̀ tí ń bọ̀ yóò di one hundred forty thousand naira ẹ dákun ìnira bá tí ò rówó san so nínú ẹ̀sìn yahood rìbá haram torí pé ó wà nínú tírà wọn ìpè àkọ́kàbì rìbá. mọ́ fún mọ́yà ọmọ ìyá rẹ lówó kó fi èlé sí i rìbá fi bọ̀tún àwọn rìbá tọ̀á rìbá owó àbí rìbá oúnjẹ àwọn rìbá ṣe yìn mímọ yóò kọrọ bùbù rìbá àbí nǹkan míì tá a máa yá táwa fi èlé sí i ọ̀ gbọ́dọ̀ ṣe bó ṣe wá nù síra yahudu nìyẹn àwọn nọ́ọ̀sù mi náà tó wà tó ẹ pé torí àsìkò eléyìí nìkan ni èyí tí a mú wá ṣùgbọ́n nínú bible bó ti wá náà lè pé haram ó ní rìbá àwọn afáàní wọ́n fi òkúba èyí tó lágbára gan lórí jíjẹ rìbá nínú bible wọ́n ní lẹ́yìn pé haram ni wọ́n ṣe ìrìzáàmù ẹ̀ńtọ́ba jẹ́ nígbà pé ó ti ṣe rí dá nínú báyìí ẹni pé ó ti kú nù ẹ̀sìn kírísítẹ́nì gbogbo ẹ̀ńtọ́ba jẹ́ nígbà ó ti kú nù ẹ̀sìn. bákan náà tí ọba kú haram ni kí wọ́n lọ gbé bò e. tí ẹni tí ń jẹ nígbà tó bá kú kalẹ̀ báyìí haram ni èèwọ̀ ni wọ́n lọ gbé bò. E tí wọ́n fi ilẹ̀ kọ́ jẹ́ra mọ́lẹ̀ ilẹ̀ báwọn. so ìdínú tó jẹ́ pé haram ni rìbá nínú àwọn ẹ̀sìn tó ti kọjá síwájú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ sì ni ọlọ́run wí ọlọ́run ni fàbíbùnmi من الذين هادوا حرمنا عليهم طيبات أحل لهم وبصدهم عن سبيل الله كثيرا ipe torí ìyẹ̀tẹ̀ àti àbòsí láti ọ̀dọ̀ àwọn Yahud a ṣe ohun tó dá léèwọ̀ fún wọn torí ìjìyà wàbí sọ́dẹ̀ ànsàdé ìlélá ìkẹfẹ́ rọ torí pé wọ́n ṣe àwọn èèyàn lọ́nà láti tẹ̀lé ọ̀nà ọlọ́wọ́ ọba wà á kò bí ihe mò rí bá àti jíjẹ rìbá jẹ wà pàdé núhù àná léyìí tó jẹ́ pé wọ́n ti sí wọn lọ́wọ́ rẹ̀ so Quran fi hàn pé àwọn Yahud wọ́n sí lọ́wọ́ wọ́n sí wọn lọ́wọ́ àti jíjẹ rìbá and then torí pé wọ́n jẹ rìbá yẹn àti ìyànjẹ àtàbòsí tí wọ́n ń ṣe àti ṣíṣe àwọn èèyàn lọ́nà láti tẹ̀lé ọ̀nà ọlọ́run ìtọ́nà ọba tó fi sọ ohun tó dáa tó sọ di èèwọ̀ fún wọn nìyẹn wà ákìlìhìm àbúwánì náà ti bèrè báàkì àti jíjẹ dúkìá àwọn èèyàn láì ṣe lórí ẹ̀tọ́ wà àtẹ́bìnà lè káfíìnì nàmínhùn àdáàdàn àlèémà àti ìpèsè fún àwọn kẹ̀kẹ́ nínú wọn ìjìyà tó tóbi ẹlẹ́ta ìlérò so Qur'an fi hàn á pé àwọn Yahud wọ́n jẹ rìbá bẹ́ẹ̀ sì ni wọ́n ti wọn lọ́wọ́ àti jẹ rìbá so àfa àwọn lásìkò wọn ti fi àsìkò hàn wá so nígbà míì tí ọlọ́mọ ti kó wa jọ à á sọ̀rọ̀ lórí rìbá nínú ẹ̀sìn Islam àti àwọn nǹkan míì tí ó tún rọgbà náà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. السلام ورحمة الله إياكم Thank you táwọn káàdì àti máa ṣe pé kí ẹni tó ní mọ́tò kọ lọ ní ó fi owó kún ní ó fi pààrọ̀ mọ́tò mi ẹ̀dá fi ṣe náà bọ́ sí àlẹ́ rẹ̀. rìbá gẹ́gẹ́ bí àwọn ti wá sọ ó ní àwọn nǹkan tí rìbá máa wọ̀ rìbá oríṣi méjì sí mẹ́ta ló wà rìbá alifakuru أتربى النسيئة إن يرده نجي الفضل أما هو أو الكمفان الذهب الفضة البر الشعير الملح التمر سواني نجي نوي تجي الفضة الذهب أولي سو إن كمي تتواجه مو ti ká máa wò ó náà léyìí tí ó ṣe bí àwọn pépà tá a ná lónìí àbí àwọn coins tá a ná lónìí so rìbá lè wọ̀ wọ́n tí mo bá fẹ́ ra náírà pẹ̀lú náírà ìṣe mi ò gbọ́dọ̀ fún ọ̀kan lájùlọ lórí ọ̀kan kankan náà ni wọ́n tí n bá fẹ́ ra náírà pẹ̀lú bọ́dà níbi wọn ń nǹkan náà ìjọba sí nígbà tí mo fẹ́ ra gold àti silver owó làwọn méjèèjì ṣùgbọ́n àwọn èso nǹkan kan náà bóòlù ti lè jẹ́ rìbá lópin ìgbà tí wọn bá ti ń ṣe nǹkan kan náà possibility kí rìbá ó wọ̀ ní ìsìn kò sí ibi tí rìbá ti lè wọ̀ ni pé mo ní one hundred dollars mo fẹ́ pààrọ̀ sí náírà mo wá fún ẹni tí ó fún mi ní náírà ní dollars ó wá ní lẹ́yìn áwà mẹ́ta kí n padà wá gba náírà rìbá ni àbí lẹ́yìn ọjọ́ kan kí n padà wá gba náírà rìbá ni torí pé kí ni anẹ́tí sàkálà ní yẹ́dẹ́n bí yẹ́dẹ́ míflẹ́n bí míflẹ́n ọwọ́ lọ́wọ́ gbà kí n fún ọ ó sì lè jẹ́ ó sì gbọ́dọ̀ jẹ́ bákan náà so ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan kan náà ni wọ́n àbọ̀rọ̀ fún ẹnìkan ní àjùlọ lápèjúwe náírà sí náírà káwá ní mo ní one one thousand naira. lápèjúwe tó jẹ́ hundred thousand ṣùgbọ́n mo ní di five five hundred naira tó jẹ́ one hundred thousand bẹ́ẹ̀ náà change tó a ní èmi ní five five hundred àbí mo ní two two hundred naira ní one hundred thousand yẹn ṣùgbọ́n tí n bá fún ọ ó san 110,000 lots of them so àti fún pépà 20 naira i mean 200 naira lájùlọ lórí 1000 naira àbí sọ pé torí pé eléyìí tuntun ni eléyìí wúwo ni ká fún ní lórí ọ̀kan òní wọ́n pè ní rìbá fọ́pù rìbá sí a ó ní kára ọjà tí ń se oúnjẹ káwa mọ́ fúnni lówó ọjà náà àbí ká mọ́ san intafi san owó ọjà náà ní àsìkò yẹn tó wá di ìgbà míì so nígbà tó ti jẹ́ pé ó dìgbà míì ká tó sẹ́yìn torí ẹ̀ ni ti ọ̀kan nú àwọn méjèèjì fi ní àjùlọ lórí ọ̀kan fẹ́ni tó bá fẹ́ gba ráìsì àti ráìsì ní ìsìn so tá a bá fẹ́ tà ní ọ̀nà tó bàtọ́ òní ká tà kó sì tán ní àsìkò náà ẹni pé ń fún ọ ní ti tèmi ìwọ náà fún ti ní tèmi kọ́ wá gba tèmi kọ́ wá ní títí ẹ tó fún mi yun lẹ́yìn ọ̀sẹ̀ kan ní rìbá ni. so now in tó kù nísìn òní báwo ni irú tí ò sí nínú àwọn nǹkan báyìí tó tilẹ̀ jẹ́ rìbá léyìí tó fi hàn pé tí n bá fẹ́ tí n bá ní ọkọ̀ mo lè fún ẹnìkan lọ́kọ̀ ẹyọ kan kí n gba ọkọ̀ méjì torí pé kí ni wọ́n wò mí di ọkọ̀ wọ́n wò value ni you understand value ni wọ́n wò so kò sábúrú kí n fún ẹni tí ń tọkọ̀ lọ́kọ̀ tèmi ẹyọ kan kí n wá gba méjì torí pé méjì tí mo gbà yín ó value ẹyọ kan ti tèmi kò sábúrú ní ẹ eléyìí kì í ṣe àbí èmi ní mọ́tò ti tèmi tí ò wọ́n mo wá fẹ́ ra èyí tó àbí mo ní tìtẹ̀ mi tí ò tuntun wọ́n á fẹ́ rẹ̀ ètò tuntun so o ní pé a wá ṣe báàlù tìtẹ̀ mi èló ni wọ́n fẹ́ ta ilé lálàkọ̀kọ́ náà iye báyìí ni ok ká báàlù tìtẹ̀ mi iye èlò ló tó ntọ́ba wa tó èyí tó lé màá fi kún ìwà àgbà tuntun kò sábúrú nù ẹ̀ bóyá èèyàn ní ìbéèrè yìí kò sábúrú nù eléyìí ṣùgbọ́n káwa ní mọ̀ntà mọ́tò mo ní j5 so day five, yẹn ẹni tí ọba tí ọba rà lówó lọ́wọ́ five hundred thousand ní cash ẹni tí ọba rà tí ọmọ ẹsẹ díẹ̀ díẹ̀ one hundred thousand i mean uh, one eight hundred thousand for example Ribani, ribani. rìbá ni torí pé alqard yíyáni lówó àbí fúnfúnni lásìkò ká fi sanwó àìsanwó ẹ̀ ìrànlọ́wọ́ ni ìrànlọ́wọ́ ló ti lè jẹ́ ló gbọ́dọ̀ jẹ́ tí ọ lè tá a bá ti gbowó lórí ẹ̀ ó ti di èlé torí pàwọn alájàǹfààní lára ẹni tó ní ara ẹni tó kàn òun ò láǹfààní tó jẹ fún wa kò ní assurance wípé ó lè san owó yẹn lásìkò táàbù tí ọba wa rówó nǹkan lásìkò táàbù kí ni wọ́n ń ṣe wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ̀ haramu dẹ̀ ni torí pé tí èèyàn bá jẹ lówó ń sìn tó sì wá rí i pé lóòótọ́ lóòótọ́ mi ò lówó tí ń san kò gbọ́dọ̀ fún mọ́lá mi nínú ètò Islam bẹ́ẹ̀ sì ni kò gbọ́dọ̀ mú mi ń pàṣẹ dandan láàmú gbọ́dọ̀ sanwó náà. in tí ó ṣe ni pé yóò tún fún mi lásìkò àwọn àdìsí wà tó pọ̀ níbi tí a bá fẹ́ san gbèsè àbí tí a fẹ́ fẹ́ lọ wá kí èèyàn san gbèsè fún wa a gbọ́dọ̀ ṣe ìdẹ̀kùn ṣùgbọ́n ká wá gbogbo lórí àsìkò tá a fún yàn haram ni so eléyìí fi hàn pé ayapọ̀ ṣe ṣe nǹkan bẹ́ẹ̀ nù ẹ̀ eh والله musta'an nípa ìjẹsọ ǹjẹ́ dáhùn mo ní ilẹ̀ tí mo fẹ́ rà lọ́wọ́ ẹ̀ ọ wá ní pé ṣọ́ra ti pa ọ́ náà ní ọ̀pọ̀ ilẹ̀ náà ìgbà tí ká ṣùgbọ́n wọ́n yóò máa bá tó ń jẹ́ ìjẹ́ ìgbà yàtọ̀ ìgbà yàtọ̀ nǹkan kan náà ni wọn nǹkan kan whatever tí n bá máa tà tí so n tí wọ́n ṣe ní ohun gangan ní rìbá àkọ́kọ́ níjà ìlíyà rìbá tí ọba wa rú owó nǹkan lásìkò náà yọ àní fún lówó mi àbí kò sílé tọba wa tèlé fún yóò tún dásìkò tí ọba wa rú owó nǹkan fún yóò tún ní fún lówó mi àbí kò sílé yóò tún sílé fún so bí ń ṣe tẹ́lẹ̀ náà nù. owó ẹ̀ ló máa ń wọ́n ju ẹ̀wà fúnfún náà bẹ̀rẹ̀ tó ní ẹ̀wà ní oṣù àdúgbò ní ẹ̀wà kò fẹ́ ẹ̀wà ní ládọ́rọ̀ lọ́jà láti ní ládọ́rọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn jẹ́. ẹ má jà confuse sẹ́rí ọ̀rọ̀ rìbá ó ní ó le jù débi pé Sayyidina Umar ó ní òun kò bá wù òun ìbàjẹ́ pé alẹ́sà sálàm ó ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí rìbá. but ibi tí a ti ní confuse ni pé kí n fowó ra ń jẹ ọ yàtọ̀ sí kí n fi fóúnjẹ ra ń jẹ you understand kí n ọ yàtọ̀ sí kí n fi so tí n fi oúnjẹ róúnjẹ tí oúnjẹ yẹn bá wà nínú irú kan náà sọ fi torí pé ẹ̀wà ẹ̀wà náà ní í jẹ́ eléyìí pupa eléyìí funfun ẹ̀wà ló kọ wọn so ẹ̀wà mo fi wà á fi àjùlọ lórí ọ̀kan tí n bá fi dẹ́bínú ra dẹ́bínú dẹ́bínú pọ́lìsì so alexa sẹ́nà Abu Huraira ó mú wa wá fáńdẹ́sà sẹ́nà lọ́wọ́ pé ah ń bolo ti rí irú tó dáa tó ó ní láti Khaybar lọ ti bu wa ṣé gbogbo lẹ́bínú Khaybar bó ṣe rí ni ó ní rárá o eléyìí yàtọ̀ èyí tó jẹ́ rọ̀bì tí ò dáa tó tàwọn ó fi wọn ní múdù méjì àwọn ó fi e tó dáa ní múdù kan anẹ́sà sálẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ṣe ó ní ẹ̀ta múdù méjì ẹ̀fọwọ́ múdù méjì rẹ̀ yọ̀ kan. so automatically lọ́jà tí wọ́n gbé ọjà kalẹ̀ àìwà funfun àti ẹ̀wà pupa tí wọ́n sọ pé owó ẹ̀wà yóò múdù kẹ́lẹ́ four hundred naira ni múdù kẹ́lẹ́ four naira ni kí ni ń owó ni kò sábúrú ń bí èèyàn bẹ̀tọ́ bá pé oúnjẹ ní ń oúnjẹ ibi understand so a lè ṣe àjùlọ lórí oríṣi oúnjẹ ṣùgbọ́n àlè fóúnjẹ róúnjẹ kásà jùlọ lórí ẹ̀. ẹ owó ṣàlàyé ìyẹn owó owó àpapọ̀ ikọ̀ wọn owó lówó ń jẹ́ lóòótọ́ ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn dọ́là yẹn ibo náà dín nílò àbí ẹni mú dọ́là lọ sọ́jà ní ìsìnkẹ́ ra nǹkan bọ̀ wálé. yóò nira àfi tẹ́ ẹ bá lọ bí irú àwọn supermarket tó tóbi tí wọ́n ń gba náírà tí wọ́n kò gba dọ́là ṣùgbọ́n locally generally owó tá à ń fi nájà lọ́dọ̀ wa ní náírà kí ló fà tá à ń fi wá dọ́là torí pa àfẹ́ lọ síbi tí wọ́n ti nílò mi ò lè mú náírà lọ sọ́dún ní ìfúnfún lọ́ọ́ fi rajà so ìdí nu ti ń fi gba títọ̀ ọ̀hún wa ń ṣe nǹkan kan náà èyí táwa ná ń bí kìí ṣe nǹkan kan náà pẹ̀lú tí wọ́n ń ná lọ so kò sí aburú kí wọ́n fún un láti lọ dúró lórí ara wọn ṣùgbọ́n yìí tí wọ́n gbọ́dọ̀ ṣe ni pé wọ́n gbọ́dọ̀ taláwìn wọ́n gbọ́dọ̀ taláwìn ó láti jẹ́ olówó lọ́wọ́ kí ló fà ẹ̀yin náà mọ̀ pé àwọn owó wọn máa ń tẹ́yìn ẹ lè ra owó ní àárọ̀ kí ni o tó ń sú o tún ti lé àbò ti dín so ìdí nu tí òfin tọ́ láti jẹ́ pé wọ́n tàláwìn so tá wà tàláwìn ó ti di rìbá ṣé wọn dẹ́sán Allahu alam ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ń bọ̀ wá lórí ẹ̀ báàbì ni tó wà very complicated now tó a rí owó tẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ na lórí fóònù irú owó wò lẹ́yìn ya lórí fóònù. wọ́n ti fún yàn lé èèyàn ti fún wọn lé lè ẹ ti fún wọn lé lè ẹ yọ five hundred naira yìí kẹ́ lọ rà ń bomi. نعم والله اعلم نعم عليه السلام بسم الله الرحمن الرحيم نعم ìbéèrè ni àwọn onígbọ̀ ọ̀dà ìgbà nípa oúnjẹ alákọ̀ọ́ nípa oúnjẹ tó ń yẹ lẹ́yìn ìgbà tí wà tó bá jẹ́ pé bóyá máa ń dìbò lòdì kí kan lọ wé wọ́n wé méjì tí bóyá mú bá ṣe fóònù. òun náà ni wọ́n ní wọ́dlẹ́n bí wọ́dlẹ́n ẹni pé wọ́n wọ̀ ẹ́ lé wọ́n wọ̀ ẹ́ lé ní déédéé gbà ìwọ náà gbà ó sì ti tán. èlò wọn ṣe wọn ṣe yàwó àwọn wọn ló ṣe yàwó àwọn lè gba àwọn ṣe ṣe wọn ló ṣe yàwó wọn ti ṣe máa àpò lẹtọ bàtí kí wọn á ṣe yàwó ọlọ́wọ́ ti yí ìmọ̀ ẹ̀ka àwọn lè gba àjò ní àkọ́kọ́ báwo ni mo ọmọ ìṣe ọmọ òun àti ìlú ṣé yóò dúdú bàbá yóò lè dúdú bàbá yìí ní ìlú wọn ti dúdú. afa al-islam yajubu ma qabla ẹ̀sìn islam gbogbo ń tọ́ bá ẹ̀ máa parẹ́ ni kadhalika kuntum min qablu famanna Allahu alaykum fatabayyanu ṣé ẹ lè sọ nínú àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam láwọn èyí tí dàgbà tá eléwòlè wọn fi sínú òfin Islam gbogbo wọn náà gbẹ̀sìn wọn sì gbẹ̀sìn pẹ̀lú àwọn ọmọ wọn àwọn ọmọ wọn sì ń jọmọ wọn wọn ó sì jogún wọn. so now ní ìsìn bí ò tiẹ̀ wá ní tó bá yẹ pé bàbá ló gbẹ̀sìn ní ìsìn ọmọ ọgbà so now ní ìsìn wọn ò lè jogún ara wọn ṣùgbọ́n tí àwọn méjèèjì bá gbẹ̀sìn wọn ò jogún ara wọn torí pé wọ́n ti di mùsùlùmí so sábàbù tó fi lè jẹ́ kó jogún náà ni kí ẹ̀sìn wọn papọ̀ ẹ̀sìn wọn ti papọ̀ láti sọ. Nínú Islam tẹ́ ọ bá bímọ olójú tí wọ́n ṣe ìgbéyàwó ní ọmọ bẹ́ẹ̀ ó kọ́ wọ́n ti bí ọmọ yẹn out of wedlock Okay. ó ló wá ní wọ́n ṣe ìgbéyàwó. Hmm. ìgbà tó wọ́n ṣe ìgbéyàwó kan ni wọ́n ṣe wá padà ní ọ̀dọ̀ ọmọ wọn. so níbẹ̀ ìgbà tó wà ní kìrìtẹ́sì yẹn kí ni eh, ipò wọn náà ṣe é. nǹkan kan náà ni wọ́n nígbà tí wọ́n di muslim ìdí ni pé tí wọ́n bá ṣèyàwó pẹ̀lú ẹ̀sìn wọn tán bá wá gbẹ̀sìn wọn ò ní tún yàwó ìfẹ́ àìbẹ́ẹ̀kọ́ náà ní ìsìn wọn ò ṣèyàwó kún tó bí àwọn ọmọ yẹn so it's just the same thing nígbà tán wà ní muslim láwọn méjèèjì tí wọ́n bí ọmọ tí wọn ò ṣèyàwó nǹkan kan náà ló jẹ́ bí o rò gbọ́ mi yẹn nígbà tí wọ́n wà ní mùsùlùmí ni wọ́n àwọn méjèèjì. wọ́n á bí ọmọ tí wọn sì ṣèyàwó ọmọ ò jogún wọn tó sì jẹ́ pé ọmọ náà mùsùlùmí ni àwọn náà mùsùlùmí ni kí nìdí torí pé wọn ò bí ọmọ yẹn lórí ẹ orí yìgì the same thing nígbà tí wọ́n jẹ́ christian wọ́n ti bí ọmọ yẹn síwájú kó tó ṣègbéyàwó so ọmọ yẹn náà ìdájọ́ náà ló máa gbé wọ islam tó dàbò náà bá gbẹ̀sìn bàbá ẹ̀ ogún ìyá ẹ̀ ni ó jẹ torí pé àlákọ̀ nasba kò ní í ṣe papọ̀ mọ́ àlákọ̀ ẹ̀sìn tí ẹ̀sìn yá ó dádúró gedegbe ti nasaba ó dádúró gedegbe ntọ́sẹ̀lẹ̀ mbẹ̀yẹ ní ìsìn nasaba yìí lóòótọ́ lóòótọ́ màníyì eléyìí la fi bíi ṣùgbọ́n kì í ṣe lórí ẹ̀tọ́ ẹ̀sìn so bó ti wà lọ́wọ́ náà bẹ́ẹ̀ náà ló máa wà níbí wallahu alam torí pé tí wọ́n bá ilé ṣe ìṣó yìgì tán bímọ nígbà tó bá wá gbẹ̀sìn tán yìgì tí wọ́n ṣe ní ìlànà kẹfẹ́rú náà ni wọ́n fi wọ́n fi kọ̀ntínú ìgbésí ayé wọn lẹ́yìn ìgbà tí wọ́n di Islam lẹ́yìn ìgbà tí wọ́n di mùsùlùmí so automatically bó ti wà síwájú kó tó gbẹ̀sìn náà ló máa wà nígbà tá a bá gbẹ̀sìn tán mo rò fẹ́ gbọ́ mi yé so torí pé ẹnìkan ò lè sọ pé yìgì tí wọ́n ṣe lórí ìlànà títí wọn òdìnà wọn ń ṣe rárá wọ́n so yìgì lórí ìlànà ẹ̀sìn wọn. so déédéé ló ṣe bí ìgbà tí wọ́n ṣe yìgì lórí ìlànà ẹ̀sìn Islam. so náà ní ìsinmi so igi lórí ìlànà tiwọn tí wọ́n fi bí ọmọ yẹn ó ti fi hàn pé ọmọ yẹn kò ní jogún bàbá ẹ̀ kódà bọ́ba tí wọ́n bá gba ẹ̀sùn torí pé Islam ò lè da eléyẹn wó ẹ̀ṣẹ̀ tí wọ́n jẹ tí wọ́n gbà lórí tí wọ́n ṣe òní Islam ó dà wó ṣùgbọ́n àlàkọ̀ ti násábà tí ó jẹ́ kí ọmọ òun jogún bàbá ẹ̀ kò lè sí. Si wallahu a'lam fi tí a bá tún ṣe ìwájú náà náà. Bẹ́ẹ̀ni ntana sa asala sọ̀rọ̀ àti witness bákan náà ni wọn ẹni witness lórí ẹ bákan náà ni wọn so ègbé yẹn náà ó ti wà lórí ẹ náà wà lórí sọ̀rọ̀. Ẹni tó bá ra ó lọ bá ẹni tó bá ta ọjà wá fún èlú lẹ́tàjà èlú wá lẹ́tàjà èlú lọ fẹ́ra ó kó àwọn ìṣùpàkà wá tó ẹni tó fẹ́ra jà nílẹ̀ kókò pé ìlú nìyẹn fẹ́ra ní abẹ́ ó tajà nílẹ̀ kó sọ kẹ́kẹ́ ìgbàgbọ́ àkókò òun náà la sọ lẹ́ẹ̀kan ipe kò sí rúùlù kankan fún ọjà báyẹn pé ẹni tí ó tà lọ gbọ́dọ̀ kọ́kọ́ sọ̀rọ̀ àbẹ́ ẹni tí ó rà lọ gbọ́dọ̀ kọ́kọ́ sọ̀rọ̀ so tí òun bá mọ̀ nípa iṣu gbogbo ti ní sùúrù lẹ́ẹ̀rẹ́ o ti mọ tó lè fún ẹ o lè sọ pé sọ́ọ̀tà sùúrù fún mi ní one hundred thousand naira o ti mọ̀ pé tó one hundred thousand naira so èmi ti ń ta ní ìsìn tí n bá wọ pé ó tó bẹ́ẹ̀ máa ní owó ẹ̀ ìfẹ́ àfikún kò sábúrú ní o so ó ti lè bí ní mẹ́rin pé èdè lọ fẹ́ ta iṣu fún mi tèyí wà á dá iye lé òun náà wà á ná kò sábúrú ní o tó ń rẹ̀ sí nìkan ni ọ̀rẹ́ ìwọ ti gba àtìlọ́wọ́ ẹ̀gbọ́n tó rẹ̀ tó rẹ̀ fẹ́ wọ́n wá sọ̀rọ̀ pé àwọn tó tẹ́gẹ̀ ẹ̀ sílẹ̀ ó tó kí àwọn mẹ́ta tó ọ̀gá káńtà ọ̀gá káńtà lọ́wọ́ ẹ̀rọ àwọn ẹ̀sìn ìyẹn o. gbàtọ́ wá ti fún àti ẹ̀tọ́ àwọn fásitì ìgbà yẹn ní ìyẹn ti ẹ̀yìn kan fún àwọn ẹ̀kọ́ ẹ̀gbọ́n nígbà tó ń fẹ́ ọmọ àwọn ìyá ìmọ̀ gíga rẹ̀ lọ́wọ́ mo ra asẹ̀tù mo ra lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́yìn wa ó gbóró bí ọ̀dọ́rú forty thousand ìkejì wa ó gbóró bí ọ̀dọ́rú ọ̀dá forty thousand ìkàtà lọ́kọ́ wa ọwọ́ ní ọkọ̀ tí tó ti fà àti ẹni tó máa pẹ̀lú ìjì tàbí pé ìyá ẹ̀ mà ní sábà ti pẹ̀lú láàrin ẹni tó fẹ́ fẹ́ ẹ̀ tó tó sọ ẹ̀ ẹ̀ sọ yìí lábẹ́ ẹ̀ máa ń bá lóṣù àwọn àti sílẹ̀ fẹ́ ti dé. olówó ìdílé. wẹ́n ara kúlì ha tó bá ti ẹ̀ ṣẹlẹ̀ pé wọ́n sanwó padà àwọn òbí ọmọ obìnrin ni wọ́n sanwó torí pé eléyìí ni ìjìyà wọn láti tọ láti má tọ ọ̀nà tó tọ́ and then ẹlẹ́ẹ̀kejì ni pé lónìí kò mí ni pé èèyàn gbé àpàtì lọ wọ́n ti fún yàwó torí pé àwọn náà sọ bẹ́ẹ̀ sọlọ́kùn ìgbà tẹ́ ti lè gba àpàtì èèyàn méjì mẹ́ta So ẹ ti sọ pé ẹni ẹni ọba ẹni ẹni lọ́kì ẹ̀ bá jáde òní yọ̀ọ̀fẹ́ yàwó so whatever ti ń bára fún obìnrin. lórí pé mò ń wáyàwó ni so tí n bá wá rí mi ò ní sanwó mi ò ní mo ò ní pé kí n mówó ẹ̀ padà wá àkọ́kọ́ ti ní pé àfọn ní bíìlì rẹ̀ àbí bíìlì ọkùnrin ní pé kọ́ra ẹ̀ kí ló dé tó fi ra ẹ̀ láti ẹ̀mí ẹ̀ ló so ọ̀wá tún ní ọ̀tọ̀ wá ní kí n mú wá torí pé òun yàwó fẹ́ ẹnì kan ò fọ́n bíìlì pé kọ́ra so àmọ́ bíìlì tí wọ́n fún ọ ìpè ra nǹkan báyìí láti fún ọ níyàwó tí ọba wa fún ọ níyàwó má ọ gba nǹkan padà ṣùgbọ́n èyí tí mo fọ́n bíìlì rà ah, ẹnìkan ò ní sọ pé kí n kí n sanwó ọláwà rẹ náà. Ilé ìlànà kan ní ìlànà èrè èrè náà ń pè lẹ́lẹ̀dá àmọ́ alákìlẹ̀ wá òwò ṣíṣe torí èrè àbí ẹnìkan wà tí ń ra nǹkan ní ọdún gara tí ó tà lọ́dún gara kí láǹfààní pé ń sòwò <laughs> so òwò ṣíṣe lákìlẹ̀ wá torí èrè kí n ra nǹkan báyìí kí n ta níye tó jùlọ bẹ́ẹ̀ ọ̀nà tí ń bá wá gbà tá òní ó define bí èrè ló ṣe rí ẹ̀tọ́ ni èrè àbí kì í ṣẹ̀tọ́ lápèjúwe mo mo búra ni láti fi rí èrè náà lórí irọ́ so òun ló define èrè tí mo rí hun haramu ni àbí halal ṣùgbọ́n èrè halal àyàfi tí nǹkan míì bá tí wọ́n sọ di haram wọn wá dá ilé èrè wípé èrè ọgbọ́dọ̀ tó iye báyìí àbí kò gbọ́dọ̀ ju iye báyìí lọ. so èyí tí wọ́n máa ń sọ àbọ̀ àfọ̀mọ̀gbọ́n àfà lórí ìrìbá ni kìí torí èrè so mo lè ra nǹkan ní one hundred thousand kí n tà á ní two hundred thousand ẹ rí i pé èrè tí mo jẹ déédéé owó nǹkan ni kò sábúrú nù ẹ̀ lópin ìgbà tó yẹ pé ẹni wọn rà á pẹ̀lú ìfẹ́ inú ẹ̀ ló fi rà á mi ò búra fún un mi ò parọ́ fún un mo sá sọ pé iye tí ń ta nǹkan lè yìí ó sì rà á pẹ̀lú ìfẹ́ inú ẹ̀ kò sá burú ní ẹ̀. so ìdí inú táwọn ọ̀sán àtàlẹ̀ ṣe dáhùn náà sà ìyẹ́rùsùkò bá àgbọ̀rún bìbá ẹ fi àwọn èèyàn lè fún ọ̀tajà wọn bó ti wù wọ́n torí kí ọlọ́run kó lè fún ẹnìkan lárúbìkì látara ẹnìkan and that is why tó fi say price control nínú ẹ̀sìn Islam kò tọ́ àyàfi pẹ̀lú àwọn mẹ́jẹ̀lú tó lágbára wọ́n fi yàn lẹ̀ láti tajà rẹ̀ bó bá ti wù ẹni tí ó rà òun náà rà bó torí kó wù ní so èrè inú ẹ̀sìn Islam kì í sàbúrú bó ti wùlẹ̀ ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ tó bá wá di pé dájúdájú mọ̀ pé ẹni tó ra nǹkan lọ́wọ́ mi kọ̀ mọ́wọ́ ẹ̀ ṣe ọ̀nà sàn kọ̀ mọ́yé tí wọ́n ń ta nǹkan náà torí pé tó bá mà ní kò ní rà bí mo ṣe pé fún un tí n bá wá jèrè tó pọ̀ jù nínú ẹ̀sìn Islam ní táǹkò náà inú wọn pè ní gọ́bàn gọ́bàn yẹn oníkéyìn ọ̀nyẹ̀yẹ̀ jẹ lórí èrè tó jẹ èrè tó pọ̀ jù torí kó ń tọwọ́ ọ̀gbẹ́yẹ tó ń tajà náà so the best thing òní kó mú èrè rẹ̀ wá déédéé bó ti yẹ so that nígbà tí ó ń tàn bá lọ wá iye tó ń tajà àdígbà tó bá wá mọ̀ pé iye báyìí ló ń tà lẹ́yìn ọ̀rẹ́ yìí kò ní máa ṣépè fún un. you understand? ọba wa rẹ̀. àwọn afáàní láti ẹ̀kọ́ òkè náà sí ìlàkọ́bà. Thank you ta òkú máa ń ta òkú ní pé ẹ bá ra òkú náà kí n fi owó lẹ́sùn òkú tó kọ́bọ̀ ní bẹ́ẹ̀ bá wá ní kọ́bọ̀ kẹwàá lọ́jọ́ ọ̀dọ̀ àwọn àdéhùn lẹ́jà ọmọ ní kọ́bọ̀ rẹ̀ ṣé bá sì níbẹ̀ ní kọ́bọ̀ lẹ́ẹ̀ẹ́dà kọ́bọ̀ lẹ́ẹ̀dà kọ́bọ̀ èyí ṣe tóbi lè jẹ́ kọ́bọ̀ tí wọ́n ń lo kọ́bọ̀ ni. òun ní àwọn ẹ̀ka ní ìlú ìta ìta gbogbo ẹ̀ nílò pé òun kò fẹ́ wá fẹ́ wá náà wọ́n fẹ́ mú bọ̀ láàbùsọ̀ láà kọ́bọ̀ làwọn ní ọ̀dọ̀là ẹ̀ bá wá ní ẹ̀ lọ́ọ́ lẹ́jẹ̀ ẹ̀wọ̀n àkọ́kọ́ náà láti dìfáìn ní pé àyàfi kọ́bọ̀ ta ló wí fún un tọ́lọ̀ lọ sọ pé bẹ́ẹ̀ ni àbí àmì ìta sálà lọ sọ pé bẹ́ẹ̀ àti kọ́ yẹ pé sùrùkúndé kan nínú ìdílé wọn ni wọ́n ṣe tí ó sì tọ́ ọ̀pọ̀ Islam torí pé kò sí nínú ẹ̀sìn láti sọ pé àyàfi nǹkan báyìí lẹ́nu fi oògùn so láti sọ pé àyàfi pọ́ńdálá ó ní nǹkan kan tó ń tán tán sí tó ń tọ́jọ́ pé ó dẹ̀ bí àṣírí so ibi tí problem wà yìí. so irú oògùn títí àwọn tó kú wa lọ wá ń bò ní kí o fi náírà yọ fẹ́ torí pé tá a bá kọ̀ǹtínú àti máa wá kọ́bọ̀ fún lọ́wọ́ lórí